101. 101. Point one. Choose person. Metro Taraba Yojoka Barak Mamola Dunabelu, married to feeding. Fidin. هو الله الذي لا إله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين آمين à ń kí ẹ̀yọ́ olùgbọ́wọ́ àwọn pé àdìjọ kú ojúmọ́ àbáràkà ojúmọ́ aláàjọkáṣe ó pè é káàbọ̀ sórí ọ̀kẹ́ ètò yìí ètò àti àpò ní àlèfíkọ̀ òfin dín aládùnnúgbò lórúkọ mi ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbàgede rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kọjá kárí wípé látàrí dáadáa lójú pé mẹsì islam inshàlá kọ́lọ́n kọ́ bá ṣe àlékún dárọ́jà bárọ́kà sí fún yín àti ayéfìkì tó ní bárọ́kà nínú kọ́lọ́n kó sì bá fún yín ní alẹ́ hẹ́sìn ilẹ̀ khatima inshàlá ìbéèrè àkọ́kọ́ òun náà ni ìbéèrè tó wá láti ọ̀dọ̀ owó ọlọ́run kan ní damaturu wọ́n ní ibi tí àwọn ń gbé ya ilé aládàgbé bíi ọ̀nà mẹ́ta ìlọ́wà ní ọgbà ibi tí àwọn ń gbé tó ń kálukú sì gbé àyè ọ̀tọ̀ọ̀tọ̀ títí ẹ̀ wọ́n ní àmọ́ nínú àwọn ìkan bẹ tó jẹ́ pé ó máa ń gbé oríṣiríṣi obìnrin wálé tó jẹ́ pé ó sàmọ ìṣe zìnà lẹ́yìn tó sì fojú hàn sí àwọn wọ́n ní ìkan ní tó wá ẹlẹ́ẹ̀kẹta àwọn tó jẹ́ ẹni tó ń gbé fúláàtì kẹta òun wá lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá pé ẹgbẹ́ ni yíyí ìwà tí wíwọ̀ tí àwọn ọlọ́run kankan wọ́n ní àkọ́kọ́ ni pé ṣé èèyàn lè dá sí fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kéèyàn á fi tó àwọn agbófinró létí pé ohun tí ń ṣe ọ̀tọ̀ yẹn lọ́rùn àbí kéèyàn filẹ̀ kọ́ máa bá ìsẹ̀mí ayé títí ẹ lọ eléyìí wọ́n jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ lábẹ́rẹ̀ ìbéèrè míì tí ó tún wá láti orílẹ̀-èdè Ghana látọ̀dọ̀ ẹ̀rú ọlọ́run kan ó náà ní pé wọ́n ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala sọ wọ́n ti máa ń ṣèjọsìn bẹ́ẹ̀ ní ibi tí wọ́n ń dájú kọ ní kíbílà àmọ́ ìgbà tó yá ni ẹni tí ó jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ pé ó tún máa ń ṣe ìmáàmù tí ìmáàmù rẹ̀ gan bá ti sílẹ̀ ó wá ṣàkíyèsí pé àlìkíbílà táwọn dojúkọ yìí kò gúnrégé ó sì pàkíyèsí àwọn jàmáà àwọn jàmáà gbà ṣùgbọ́n mi tó jẹ́ ìmáàmù gangan ní mọ́ṣáláṣí òun takú pé báwọn ṣe ń lò látọjọ ọjọ́ ni wọn á ní ẹni tí ó wá máa ń kírun níta kọ̀ọ̀kan tí mọmọ wá sílẹ̀ ìwà béèrè pé ṣé òun lè máa ṣe ìjọsìn òun nínú ilé nígbà tí ó jẹ́ pé kò sí mọ́ṣáláṣí lọ títí níletun so ìgbà tí wọ́n sì takú pé àwọn ọ̀ságbà ṣé òun ló máa ṣe ìjọsìn òun nínú ilé ẹlẹ́kẹta ó náà ní wípé tí èèyàn bá fẹ́ wẹ̀ jánábà èèyàn wá gbé mi sí balùwẹ̀ Eh, ṣé wọ́n ní ṣé ìyọ̀ǹda ń bẹ kéèyàn kọ́kọ́ wẹ ìgbẹ́ ọlọ́ṣẹ kéèyàn bá wẹ ọlọ́ṣẹ tán omi tó bá ṣẹ́kù kéèyàn fi wẹ jánábà àbí jánábà lèyàn kọ́kọ́ wẹ lẹ́yìn ìgbà náà ìwé wa wẹ ìgbẹ́ ọlọ́ṣẹ ipò wo ni islam faramọ́ bẹ́ẹ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń jọ ń gbé ilé aládàágbé ọ̀tọ̀ọ̀tọ̀. tí àwọn méjì nínú wọn wá ṣàkíyèsí pé ẹnì kẹta ó máa ń gbé gbèkúgbè wálé hmm. àwọn obìnrin máa ń kó wọn wálé máa hmm. bá wọn sì ránù. lọ́tọ́ kẹ́nìkan náà àwọn kó gbégbèsè ọpọlọ fẹjọ́ rẹ̀ sùn àwọn ọlọ́pàá. àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ṣòfin pé tá a bá rẹ́nìkan tí bá ń ṣe ìranù tó ń ṣe ìbàjẹ́ kákọ̀ fún un àgbọ̀dọ̀ dágunlá àbí ká máa wọ ọ́n àpé nítorí wàá wo oníkálukú waa wo ni kaluku lè fira rẹ̀ ṣe òfin ọlọ́run ni màá wá àmì kó munkaran falyughayyiru biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam stọ́tà fa biqalbihi wa dhalika ad'afu al-iman. ẹnikẹ́ni nínú yín tó bá rí tí wọ́n hùwà bàjẹ́ kò fi ọwọ́ kọ̀ bọ́ọ̀ bá lágbára àti lè fọwọ́ kọ̀ di tó jẹ́ kó ṣòro fún ọ fọkàn kọ̀ káfọkàn kọ̀ bàjẹ́ òun lè tọ́ lẹ jù nínú ìgbàgbọ́ òdodo ìsìláàmù ọgbà lẹ́yìn kan máa ń ṣe bàjẹ́ kó máa ṣàìdá nítòsí wa káwá dákẹ́ ká má sọ hmm. ṣùgbọ́n ẹ̀rìbára bisimilá sẹ́lá ti pin ó ní àfọwọ́kọ̀ àfahànkọ̀ àfọkànkọ̀ ìṣe gbogbo èèyàn ló lè fọwọ́kọ̀ bàjẹ́ hmm. tí ó tún ní di aburú tó tún ju eléyàn lọ ọ̀pọ̀ èèyàn ló lè fahàn kọ̀ nǹkan ẹni tí kò wá lè fahàn kọ̀ á kò gbọ́dọ̀ kọ́ lẹ́kọ́ kágara níbi àti fọkànkọ̀ hmm. ṣùgbọ́n sọ pé zina ní í ṣe àwọn obìnrin ló ó ní í ṣe pẹ̀lú irú àwùjọ ibi tẹ̀yìn wà. nítorí hmm. pé nàìjíríà ń bì í tó bá pé nàìjíríà ló ti rẹ́nìkan tí ń kóbìnrin wálé tí ń ṣe zìnà bẹ̀ tó wá lọ́ọ́ fẹjọ́ sun ọlọ́pàá kí ló pè hmm. ń ṣe. nítorí pé wọ́n ní ìtú ọba ti sófin kọ̀ sẹ́sẹ̀ fún wọn. Hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní alágbèrè ọ̀pọ̀ àìmọye wọn ní panṣágà ni wọ́n ń ṣe zìnà ń wọ́n wà lábẹ́ òfin pé ẹ má ṣe zìnà nàìjíríà ṣèyí táwọn kan sọ ni pé sófin ó fi tipátipá bá lò ní àbí tó bá pọ̀ fipá bá lò ní wọ́n kà pọ̀ ẹsẹ̀ àmọ́ àtakọ àtabójọ gbà pé ní táwọn fẹ́ ṣe nu kí ni tó burú ń bẹ̀. ẹ̀ náà ló fi jẹ́ pé òfin ọlọ́run kápá hmm. tó máa ń lò láwùjọ ibì kan gbogbo wọn máa gbádùn aburú àti àárẹ̀ káàárẹ̀ àmódìkámódì yóò jìnnà sírú àwùjọ bẹ́ẹ̀ ẹ kí ló fẹ́ sọ pé irú eléyìí ń ṣe tó bá dé nàìjíríà lọ ǹjẹ́ yẹn tó bá dé ibi tí wọ́n ti ń lo sẹ̀ríà ìsìn islam tó ń bẹ̀ yẹn tó bá lọ dẹ́sùn rẹ̀ bóyá ẹni dámátúrú ni wọ́n ti pè tó dámátúrú ẹ rí i pé níwọ̀nba níwọ̀nba àwọn sì ń lo sẹ̀ríà hmm, lábẹ́ pé wọ́n ń lo sẹ̀ríà yẹn bọ́ ọ bá lọ dẹ́sùn ọ dájú pé ọlọ́pàá tẹ̀lé ọ hmm. ọlọ́pàá ọ̀ so ìwọ sáà mọ̀ pé ń ṣe ìbàjẹ́ ọba ń gbẹ bá dé kóòtù tó sì jẹ́ kóòtù ṣẹ̀ríà àwọn lè sọ pé bẹ́ẹ̀ ni ọ̀daràn lélẹ́yìí hmm. so kẹ́ ẹ wá kọ́kọ́ bá sọ kẹ́ ẹ pàkíyèsí rẹ̀ kọjá wọ́ndì rẹ̀ láì jẹ́ pé gbé dé tọlọ́pàá ń lọ dáa jù hmm. nítorí pé tọlọ́pàá tó fẹ́ máa gbé lọ́yún mo ti fẹ́ sọ́dà láriwo nù hmm. ẹ̀yà má sì fẹ́ tún ṣe á gba bíbá wígbọ́nà tí ó fi gbọ́ tí ó fi gbà kì í sọ̀nà tí ó fi gbọ́ tí ó fi kọ̀ ilé ìjọba. wọ́n ní ìmáàmù tó jẹ́ pé máa ń ṣe ìmáàmù fáwọn èèyàn nígbà tí ojúlówó ìmáàmù ọ̀bá sí ní ìtòsí òun wá ń ṣàkíyèsí pé ibi táwọn ń dojúkọ ṣe sọ̀láàtì wọ́n dàbí ìgbà tó ṣe pé kìí ṣe ibi tó yẹ làwọn ń dojúkọ. Hmm. sọ wọ́n á pàkíyèsí àwọn jama jama gba ìmáàmù gan tó ojúlówó ìmáàmù òun kọ̀. Hmm. ẹ náà ṣẹ́kì tí wọ́n bá mọ̀ yìí pé ibi tí wọ́n ń dojú kọ nǹkan ṣàlù kíbùlà ó ṣàlàyé yékè ni tó fi yé ìmáàmù gan-an tó náà fi gbà torí pé ìwà tí èsì pé wọ́n ní ìmáàmù ìwọ náà sì ti síwájú àwọn èèyàn ṣe sọ láti dojúkọ bí tí ẹni wọ́n ń dojúkọ tí ò ṣe déédéé lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó di pó yí ọ. Hmm. ó súnmọ́ kí ìmáàmù yẹn máa fẹ̀sùn kàn pọ̀ fẹ́ lé onípo lè máàmù gbapò mú lọ́ọ̀nì. nítorí pé òfin kan wà tó jẹ́ pé ìmà ló fi yé wa wọ́n ní òfin yẹn ni khalif tọ̀rọ̀f hmm. tó bá yapa sí wọn wọn dọ̀ ọmọ yàtọ̀. Hmm. so báyà wọn náà fẹ́ gbapò mọ́ bàbá ńlọ ni lòfin sọ báà nítorí pé ṣé ìpàkọ́ ni wọ́n kọ sálùkébìlà ni àbẹ́gbẹ̀. Hmm nítorí pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ wọn kọjú sálù kíbílà wọn kọjú sálù kíbílà ó yẹ kí ẹ máa ṣèwádìí fínífíní ń parí. sẹ́yìn hmm. pé agbọ́n bíi tí oòrùn ti ń là ńlẹ̀ máa ń kọjú sí agbọ́n bíi tí káàbà wà nù. Hmm. sáwa ò láfíríkà wa ń bì. wọn kọ papọ̀ sí wọn kọ ẹgbẹ́ sí kí wọ́n fẹ́ da mọ́ṣáláṣí rú sí. Hmm. ibi tí wọ́n ti ń jó tí wọ́n ti ń ṣe ranù tí wọ́n ń ṣe rí pé ẹ̀ dàrú mọ́ṣáláṣí lẹ́mọ̀ á dàrú ẹ̀ gbádùn. ṣe léyìí ti ṣe jẹ́ ń bẹ̀ tọ wọn ní tí ẹ máa fẹ́ wẹ̀ jánábà ó sì fẹ́ wẹ̀ ìwẹ̀ ọlọ́sẹ̀ àti kànkàn ṣé ti jánábà ní kọ́kọ́ wẹ̀ ni àbí ti ìwẹ̀ ọṣẹ àti kànkàn jánábà ní kẹ́ kọ́kọ́ wẹ̀ hmm. lẹ́yìn rẹ̀ kẹ́ wá wẹ̀ ọṣẹ àti kànkàn nítorí pé tó wáyé pọ́sí àti kẹ̀kẹ́ lẹ́kọ́kọ́ wẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé ńgbà tẹ́ bá wẹ̀ tára yín bá mọ́ dáadáa o kó jẹ́ pé ara ò ní fún mi láǹfààní láti lè dúró sí ara rẹ̀ máa àrò mà yọ tòun ní ọkàn máa kọjá kíákíá ni kò ní í jẹ́ nítorí láǹfààní àti lè jẹ́ pọ́ kárí gbogbo ara bá ti ṣe fẹ́. yàtọ̀ sí gbọ́dọ̀ pé ẹtí kọ́kọ́ wẹ jánábà kó tó di pé ẹwẹ́ sí àti kànkàn yóò dẹ́yìn náà lójú pé kò síbi kan tó sẹ́kù tó mi ò dé. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé àwọn ìwé tí ó jẹ́ ìwé ẹ̀sìn lẹ́yìn tí à ń bùkátà sí pàápàá jùlọ láwùjọ tí a wà yìí ó ń bẹ ń kalẹ̀ fún wa ní sọ pé lẹ́yìn tí ọkọ̀ wa bí a ti ṣe lè máa ìjọsìn wa tí ọmọ já garaga lẹ́yìn tí ó kọ́ wa bí a ti ṣe lè máa ṣe àdúrà lẹ́yìn tí ó wa bí a ti ṣe lè máa ṣe onírúurú àwọn àyàn àti ìgbìyànjú nínú ìsẹ̀mí ayé wa lójúmọ́ ẹ̀sìn Islam lára àwọn ìwé tí ó ń bẹ ńlẹ̀ àtàwọn míì tí àtúnilẹ̀ láǹfààní àti dárúkọ tí wọ́n pọ̀ lọ jàrá ọ̀nà ni kẹ̀fíyàtú sọláàtì nàbíyì kẹ̀fíyàtú sọláàtì nàbíyì báwo ni ànábì sọlọ́ Islam báwo ló ti ṣe máa ń kí òun gẹ́lẹ́ bákan náà kìtàbù jàmáà yìí òun ló ń bẹ ńlẹ̀ tíra tó ṣàlàyé nípa bí a ti ṣe wẹ òkú àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú òkú hisnul muslim òun náà ń bẹ mẹ́ bákan náà akida ahlùsùnà wàlìjàmá òun náà ń bẹ mẹ́ ní fẹpẹ́ a máa gbọ́ pé ahlùsùnà ahlùsùnà kí ló ń jẹ́ bẹ̀ gan-an kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní pàtó fáwọn àti láǹfààní àti mọ̀ àwọn ìwé ìwé ń bẹ́ńlẹ̀ ní èdè lárúbáwá pẹ̀lú èdè òyìnbó ó sì ń bẹ́ńlẹ̀ ní èdè lárúbáwá pẹ̀lú èdè yorùbá lórí tó jẹ́ pé áká yóò sì yé wa ní garaga àti àwọn ìwé míì tó jẹ́ pé ọjọ́ ìyẹ́sìn lóyìí tá bùkátà sí fún alára wa gan-an ní pàtó ó ń bẹ́ńlẹ̀ ẹ jẹ́ ká má lọ sí Al-Madina ní pápá abẹ́ẹ̀dẹ́ ní Ògbómọ̀ṣọ́ láti lọ máa béèrè fún àwọn ìwé náà lóríṣiríṣi ní bí a bá ṣe ń fẹ́ ṣe. Hello. asalaamualeykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín yẹn ti ń pè. orúkọ mi ni muhammed láti Àbújá. ìbéèrè yín. ẹjọ ìbéèrè mi ni wípé ó ṣe. Hmm. hello. ẹ̀sọ́ méjì. hello salaam aleykum. náà màá ń gbọ́ ní báyìí ọkùnrin kan fẹ́yàwó méje ó wá kó wọn pọ̀ sí abẹ́ òrùlé kan hmm. sọ ẹni tó wá jẹ́ ìyàwó kejì yẹn ó wá ní ìbágbépọ̀ òun àti ìkejì tó ti ń fi ó ti ń kópa ìlera ara wọn ó dẹ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ pé kó jẹ́ kó jẹ́ kó lọ gba bó tẹ̀ jẹ́ ìyàrá kan fóun lọ gbà sí ìta kó máa gbé bẹ́ẹ̀ so that ọkàn wa lè balẹ̀ ọkọ wa ní kò sáyè so owó tẹ̀wọ́ wá ní òtẹ̀ tí wá dóró ògbóǹgbò òun fóun ò tẹ̀wá lálàáfíà àmọ́ kó ti mú ìfúnpá òun lọ sókè pẹ̀lú ìbágbépọ̀ òun àti ìyálé ẹ̀ ó ti fẹ́ dá wàhálà ṣé obìnrin yẹn lè kó jáde láì fi pé ọ̀gbọ́n ọ̀pọ̀ bá fi ọwọ́ tì òun fẹ́ kọ́ bá wa dá àwọn ìbéèrè yẹn. alhamdulilayi eh, àkókò lábẹ́ òfin náà ó yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ yàwó ẹ̀yọ̀kan ló fẹ́ ni méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tó ò kọjá rẹ̀ hmm. kó o kí gbogbo ìyàwó tó bá ti fẹ́ ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí rẹ̀ pé o pèsè ibi tí wọ́n máa gbé hmm. ọlọ́run lè dára ní ọ̀hún nàmín haythu sakantum min ẹ fún àwọn obìnrin yín níbùgbé níbi tẹ́yìn náà ń gbé níwọ̀nba bí yín àtàrí yín ti ṣe máa. Hmm. torí ẹ ẹni tó bá fẹ́yàwó tí ó bá pèsè ibi tíyàwó ọmọ gbé à ẹlẹ́yìn ò tí ì ṣetán láti níyàwó. Hmm. bó ṣe pélé háyà náà ni tẹ́gbàlẹ̀ mi rẹ́ǹtì kò sí tó burú mbẹ̀. Hmm. ìyàwó tí ẹ bá fẹ́ ẹ gbọ́dọ̀ pèsè ibi tí ọmọ gbé fún. ẹ ń bá níyàwó méjì tó wá fi ìyàwó méjèèjì láyé ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kálukú wọn ti ń gbé bẹ̀ lọ́nà tó ṣe pé kò ní í sígbọ́n mi sí omi òtó ẹnìkan ò ní máa lóṣò lérí ibi tẹ́nìkan ti lóṣò sí tẹ́lẹ̀ hmm. lọ́nà tó ṣe pé ẹnìkan fẹ́ dáná òun náà lè dáná tí à ń rọrùn láìsí pé ẹran kí ló ń ṣe lánàá ẹran kí ló ń ṣe òpó náà tí ẹ mọ fẹ́ sí nǹkan nǹkan hmm. ó ti fi ọ̀já bẹ́ẹ̀ ó ti ṣe kínní ẹran pé ibi táwọn obìnrin ti máa rí síra wọn náà ni pé àjọ ń lo nǹkan kan náà ojú kan náà lájọ wà. Hmm islam ò sì ní kẹ́ ẹ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin torí kẹ́ lè bá a máa dì sílẹ̀ kó hmm. lè bá a jẹ́ pé àlàáfíà wà ẹ pèsè ibùgbé fúnikálukú tí ó mọ bó ṣe máa hmm. ó lè lè jẹ́ yàrá ẹyọ kan pẹ̀lú ibi tí ó ti máa ṣègbọ̀nsẹ̀ wẹ̀ àti ibi tí ó ti máa dáná tiẹ̀ lọ́tọ̀ hmm. ẹnì kejì náà pèsè tiẹ̀ fún báwọn àmọ́ ká pé gbogbo yín ojú kan náà lẹ́ẹ̀ máa islam ò islam ò fọwọ́ sí wọ́n lè lómi ń bẹ tó yẹ pé ibi tí ò ní bẹ̀rù ọlọ́run ọba dé ó fi ìyàwó méjì sínú yàrá kan wọn á fi kọ́tìn wọn fi là wọn kọ́tìn hmm. dàbí ògiri wàlà hàwùlà wàlà kúwwata ìlà billah. ẹ̀rẹ́ bí arábìnrin tó ṣe béèrè yìí ti ṣèṣe béèrè òdodo ni nígbà tí obìnrin pẹ̀lú obìnrin bá ń bẹ nílé fọ́rífọ́rí tí wọ́n máa ṣe fúnra ó tó kápọ́ máa ga hmm. àwọn ọmọ tí ò tí ì ju ọmọ ogún ọdún lọ ó lé díẹ̀ yọba di pápá rẹ̀ ti ń ga hmm. látètè ga tó torí ẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí ọkọ yẹn kó gbalé ọ̀tọ̀ fún ní kálukú wọn tí wọ́n máa gbé ìwọ lọ fẹ́ láti máa lọ máa bọ̀ láàrin àwọn obìnrin rẹ wọ́n máa tòkè odò bọ́ sísàlẹ̀ odò wọ́n máa ti sàlẹ̀ odò bọ́ sókè odò látàrí pé àwọn méjì ló ní ọlọ́ọ̀rọ̀ ọ̀lọ́ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ nígbà tóbìnrin bá wa ti wá rí i pé ìṣẹ́mi kò fẹ́ rọgbọ́n má pẹ̀lú ibi tọkọ fún àti orogún òun sí tọ́wá tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ ọgbọ̀n gba àyè kan ọ̀tọ̀ tó wọ́n fi máa gbé tí wàá lò ti dínkù tọkọ bá wá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́run kóbìnrin yẹn tọrọ pé kó jẹ́ káwọn túká nítorí pé ẹni tó wà láyé náà ló lè gbélé ọkọ hmm. àmọ́ ẹni tó bá yẹ pé ilé ọkọ tó wà yóò padà wá ṣe sábàbí tó fi wá dípò pàdánù ẹ̀mí rẹ̀ à kí aláǹfààní rúlé ọkọ rẹ̀ hmm. lẹ́yìn ìjábọ̀ tó jẹ́ ipò kan lọ gba lídàdàgbà lọ́ndà ọkọ tí ò fọwọ́ sí ẹ̀túkà. ẹ̀lọ́. sàmàlẹ́kùn. ayé sọ́wọ́n wa ṣe ti ẹ̀gbọ́n mi ọdún bẹ́ẹ̀. àtúndì láti àpàtì olóògbémọ̀sọ. ẹyin ló di ẹyin lórí àbíkẹ́ pa ìbéèrè yín. ìbéèrè ìbéèrè tí dókítà dáhùn lẹ́ẹ̀kan yẹ nípa ìwé jánábà yẹn hmm. torí pé àwọn àfọ àkànní sẹ́yìn bá wọ jánábà èèyàn lè fi kírun ọ̀ràn yẹn yọ kan ẹ̀sìn ìsìn gbà wọ́n dáhùn wọ́n ní kí ká kọ́kọ́ wẹ jánábà tó ká tó wẹ kàìnkàìn tí ká bá wà wẹ kàìnkàìn tán a lè fi ìwẹ jánábà yẹn lọ kí ìrọ̀rùn yẹn tá a fẹ́ kí bí mo fẹ́ kí wọ́n parí ẹ̀ sí nìyẹn pé wọ́n ò pa ẹ̀sọ̀ sàwọn àlékún. àlékún ọkọ ni pé mẹtọ́n ti wẹ̀ wẹ jánábà yẹn tẹ̀sítì sàlùwàlá náà wẹ jánábà yẹn àlùwàlá yẹn sì ń bẹ ní tó lálàáfíà lópin ìgbà tó bá ṣe pé ńgbà tí àwọn wẹsẹ àti kankan ẹ fọwọ́ kan abẹ́ yín ẹ sì so ẹ tọ̀ ẹ ṣe nǹkan kan nínú tí máa bá lò alájẹ àlùwàlá yẹn ń bẹ lẹ́yìn náà òfin Ọlọ́run sọ pé sọláàtì ẹyọ kan lẹ lè fi ṣe ẹ máa fi ṣe sọláàtì lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀n gandan títí tálọ aláwọn ìbàjẹ́ ẹlẹyìn ìjà bọ sí i. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni abdulhamid ní abẹ́rẹ́ àti ìkàlẹ́ ọ̀gbìn mẹ́tọ̀ ìbéèrè mi aláwọ̀kọ́ à ń kírun sàlátì táì àwọn adìyí wákàtí ìjọba aláwọ̀kọ́ tó máa ń sọ̀rọ̀ òkè ẹlẹ́ẹ̀kejì tí olùkọ́ òkèjì là á bá ìmọ̀mọ̀ wa sálámọ̀ tán ní ẹlẹ́ẹ̀kejì tó kù rẹ̀ sáàtì gbẹgbẹ́ ni àdá sọ̀rọ̀ tètè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ojú wo ló ìyá ọmọ pẹ̀lú pé nítorí ọba àgbàdo ní ọba lọ sí iyọ̀ sí sí ọkùnrin. tó ń gún tàbí tí obìnrin tó gún ọkùnrin lábẹ́rẹ́. Salamu alaikum. alhamdulilayi ẹni tó bá ti bá sọláàtì làrìṣà lápèjúwe nírọ̀kà ẹlẹ́kẹta kẹta àtẹkẹrin tí ìmáàmù lẹ́yìn bá alákòókò ti bọ́ mọ́ yín lọ́wọ́ gbàtí ìmáàmù bá ti sálámù bá dìde dúró. ẹ̀kẹta àtẹ̀kẹrin ti ń lẹ́sìn torí pé bó tilẹ̀ jẹ́ pé ìtẹ̀yìn bá lẹ lẹ́kẹta àtẹlẹ́kẹrin ti lè má mú ṣùgbọ́n ńlá alákòókò àtẹlẹ́kejì ti yín nígbà lè má mú bá sálámà ẹ̀kẹta àtẹ̀kẹrin ti yín ló sẹ́kù. Hmm. ẹ sì mọ̀ tó bá gbẹ̀yìn lẹ́ ń láti ṣe báwo lẹ́ẹ̀bà báwo lẹ́ẹ̀ ti ṣe rákà ẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin láìké fátì àjẹjẹ ni láìké nǹkan kan lé. eléyìí jẹ́ bó wọ́n ní táwọn bá ń sàárẹ̀ táwọn sì lọ sọ́spítù ojú òní islam fi wo pé kí obìnrin ọmọ gún àwọn táwọn jọkùnrin lábẹ́rẹ́ kọkùnrin ọmọ gún obìnrin lábẹ́rẹ́ ojú tí islam fi wò ni pé kàtàkàtà ni <laughs> ìwọ tó ọjọ́kùnrin sì lè bọ́ sókòtò fóbìnrin olóbìnrin pé nítorí ipò ọba àgbádùn hmm. ìwọ obìnrin náà sì lè bọ́ sókòtò fọkùnrin ọlọ́kùnrin nítorí ipò ọba àgbádùn hmm. nítorí pé gbogbo àwọn àṣà yẹn ń dákọ́ lọ́dọ̀ àwọn òyìnbó ni. Hmm òyìnbó ń fẹ́ káyọ̀ bàjẹ́ ń fẹ́ káyọ̀ dàrú gbogbo ń tó bá ní í ṣe pẹ̀lú ọkùnrin nínú ìmọ̀ abáǹtí sí ń tọ́jú aláàárẹ̀ hmm. wọ́n á fi àwọn obìnrin ságbọn abẹ ìjọba hmm, hmm. ní í ṣe pẹ̀lú àwọn obìnrin àwọn ọmọkùnrin ni wọ́n kò ságbọn abẹ yẹn pé káwọn specialize lórí ìtọ́jú ẹmọ́bìnrin ọ̀rọ̀ wa ní tí tọrọ òun ní kóbìnrin olóbìnrin ọmọ ọbọ̀ sókòtò kọfẹ̀ dílẹ̀ ìwọ ọkùnrin náà òun ní ọbọ̀ sókòtò ń dì obìnrin ní ogun ọ̀làbẹ̀rẹ̀ ń bọ́ ń bẹ̀ eléyìí ìbàjẹ́ lásán àti ránù olùgbò òyìnbó ṣe ń fẹ́ ká yọ bàjẹ́ iná ní bí wọ́n ṣe divide àwọn èèyàn sí di à ń kẹ́kọ̀ọ́ nípa medicine. Hmm. lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kó rí ọlẹ́tọ̀ọ́ hospital yòówù tó bá lọ wọ́n máa sọ pé ọkùnrin ní oògùn obìnrin lábẹ́rẹ́ kóbìnrin ó obìnrin ẹgbẹ́ rẹ̀ hmm. tó bá sọ pé obìnrin yóò labere lábẹ́rẹ́ kọkùnrin ọ̀tọ̀rọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ hmm. torí pé mùsùlùmí hmm. islam ọ̀gbà nítorí ọba àgbádùn nígbà tí o sì ti kàràǹgídá hmm. tó lè sọ̀rọ̀ tí èsì pọ̀ máa wò bọ̀ bí orí ẹran o sì gbádùn wàá sọ wípé mi fẹ́ mi ni. ṣùgbọ́n náà yín léèrè rí lẹ́mìí yín gan. torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀dọ́ obìnrin wọn lọ. subhanallah. tó ah, ah. ẹ ẹgbẹ́ yìí náà máa wọ wọ sí láyé ní abẹ́ tiẹ̀ kọ́ a <laughs> ah, wà á ṣe subhanallah. ẹ̀wọ̀n burú ẹ bí ọ̀rọ̀ mi dà. hello hello yìí hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹ ti ń pè yí o. Ah, ẹ dákun ẹ gbìyànjú ẹ padà ojú òpó ni ọjà garaga bóyá lọ́dọ̀ yìí ni àmà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kò yín. àbú àdúgbò àwọn Lati. Lati láti kì í sí ìbéèrè yín. ìbéèrè mi ní alákọ̀ọ́kọ́ ni pé ó lè èdè mọ́ gbéyàn ní nǹkan mhm. àbí wọ́n mọ́ gbéyàn ní nǹkan gbàtí wọn padà gbá onítọ̀hún mú ọ̀rọ̀ kó ti dòdò báyẹn. Mhm. so àwọn kan tí wọ́n ti jẹ́ gbéyàn gbéyàn kí wọ́n lè sọ pé èyí ni ọ̀sán gbogbo ẹ̀ lọ́ba tó ń fi ẹyọ kan náà nìyẹn ká mọ́ lọ́wọ́ kí wọ́n lè sọ pé wọ́n lè sọ gbogbo ẹ̀ ìbéèrè ní alákọ̀ọ́kọ́ ni wa. ẹlẹ́ẹ̀kejì nípa ìrún sọ láti ìrún fúrì àti aṣọ hmm. pé èèyàn lè fi papọ̀ ó wá fọ́ èèyàn àwọn òfin àti sálámà ní ìgbìmọ̀ ọ̀ tí a lè fi áṣù ìlú bẹ́ẹ̀ èyí tí òun ìsìlámù wa fi wọ́ ẹlẹ́sẹ̀jì nípa áṣù àbíyìn mọ́gírì àti ìṣáì náà tó a rí lára àwọn olùmọ̀ọ́sẹ́ tí wọ́n sọ pé bọ́yá èèyàn ò lè èèyàn lè ṣe papọ̀ àti gbẹ́lẹ́ náà wọ́n sọ fún ọ̀rọ̀ pé èèyàn lè ṣe papọ̀ látàkórí pé bọ́yá òkú sí ìgbéyàwó tó ń wá sí wọ́n sí domin su ma kawon ọrụ alhamdulilayi ẹlẹ́nìkan ń di nǹkan láti tán jí ọlọ́run á wọ̀nyí ọba ṣé ọwọ́ yìí tó jí lónìí ní ọ̀dà padà ni àbí ètí ti ń jí tipẹ́ lẹ́yìn ti ṣe mọ̀ pé òun ti ń jí tipẹ́ hmm. ẹ bá ṣèwádìí tó bá dá yín lójú pé tipẹ́ àìpé gbogbo ohun tó ti jí tẹ́lẹ̀ yóò dá padà nítorí pé tí o bá dá padà láyé yóò dá padà tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man kanat indahu mazlamatun li akhi falyarudduhu al-yawm min qabli an la yakuna dirhaman wala dinar tí nǹkan kan bá ń bẹ lọ́wọ́ rẹ tó gbà lọ́dọ̀ ọmọ ìyá rẹ lónìí nígbà àbòsí tètè dá padà lónìí o kó tó di lọ́la ọ̀la ajọ́ ò ìjọ́gbìn dàlùkìyàmù tí ò ní sí owó wúrà tàbí ti fàdákà hmm. iṣẹ́ tẹ gbélé ayé ṣe lókùtọ́ làwọn fi máa bá yín san. nítorí di eléyìí níta ọba jí ọ̀dà padà náà ni kójú ó sì tìyàn láyé ó sàn ju kójú ó tìyàn gbangba lùkìyàmù lọ. Hmm. ọlọ́ndàkùn kọ́ má dojú ti wà láyé àti lálùkìyàmù. wọ́n ní tí òjò bá rọ̀ ṣé ẹ lè pa sọ̀látù bọ́ọ̀rù àti àṣírí pọ̀ ẹ̀ní papọ̀ eléyìí làwọn ṣàlẹ̀ sà ẹ máa ń béèrè nípa ẹ̀sìn ẹni tí bá ń da nínú tó bá mọ̀ nípa òfin ọlọ́run ní tóun mọ̀ nípa òfin ọlọ́run tóun náà fi ń sin lọ́run náà máa fi ń dáhùn hmm. ìgbà tá a máa ń sọ pé ṣe má ṣe àkótúmọ̀ sí pé kò sọ̀rọ̀ oríṣi ẹgbẹ̀rún lórí nǹkan ẹ̀yọ̀kan tó ń béèrè. Hmm ṣùgbọ́n èwo làwa fi ń sin lọ́n tó tá a bá ní ká máa sọ gbogbo ẹ̀fọn owó ní rí kankan mú jáde gbogbo ọkàn máa èyí tá a bá sọ káyìn yóò mú kíkà alákọ̀ọ́kọ́ dàrú mọ́ lójú ṣe mm. táwọn fi ń sin lọ́n tó dọ́gba jù lẹ́yìn ìwádìí mm. ẹ à nípa gbọ́bọ̀rọ̀ àti áfírí pọ̀ mm. ṣùgbọ́n a lè pa magreb àti ìṣá ìpọ̀ tójú ò bá rọ wá bí wọ̀ sí kò síbi tá a ti ní ọ̀kàrí tó tó sùn ọ̀lọ́pàá ń bọ̀lẹ̀ rí náà wà. àwọn hmm. oníwèé ní òjò ń rọ̀ ọlọ́pàá sọ láti wà rí náà dà hmm. kò fẹ́ rí kàn. lẹ́yìn náà àṣejù ló mú káwọn ẹlòmíràn tún máa pa áṣírí papọ̀ májúmọ́. àwọn tòbí lẹ́yìn ẹ̀ṣẹ̀ tọ́yìn rò jí. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe. hello. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ yìí yẹ láti United Arab Emirates ìbéèrè yín. Ah, bẹ́ẹ̀ mi ni pé bákẹ́ndé ìfúrásì ní bí láti bí ọdún kan àbọ̀ ń sìn hmm. mo ní pé two mita ní àyè tí wọ́n ní ká máa bílẹ̀ láàrin ara wa hmm. so tó fi dérí sọlá jùmọ̀ náà so àyè two mita ni wọ́n ní ká máa bílẹ̀ hmm. ṣé èèyàn lè máa ṣe irú sọlá ti báyà àbí kí wọ́n máa dá ti tiẹ̀ ṣe because kò tí ì nígbà tó yẹ tí ó dẹ̀ jẹ́ pé bóyá wọ́n stop rẹ̀ báyìí tó ìbéèrè ẹlẹ́kejì ẹni tó jẹ́ pé sọ̀rọ̀dì jùmọ̀ nìkan ló máa ń ṣe ṣé a lè pe wéyàn bẹ́ẹ̀ ní mùsùlùmí. Hmm. tọ́ ọ̀dà. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi ẹni tó béèrè nípa ọ̀sọ̀ láti kòrónà a ti ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ pé tamani bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe sọ́láàtì wọ́n hmm. sàn pé kọ́ńkálukọ́ máa dá tiẹ̀ síjú kẹ́ máa ṣe ń jà máa báyìí lọ. Hmm nítorí pé ní nǹkan àbí sọlọ bá àṣẹ náà fi kọ́ wa ni pé kẹ́ tó sáfùkù ṣe dọ́gba hmm. lọ́nà tí ẹsẹ̀ yín fi dọ́gba tẹ́jìká yín náà dọ́gba ẹ má fi àlàfo sílẹ̀ fún ṣẹ̀tọ́n hmm. àlàfo mítà méjì ṣẹ̀tọ́n nìkan kọ́ hmm. ṣẹ̀tọ́n tí ó wọ obìnrin ọ̀pọ̀ so torí anábì tí wọ́n sọ pé la takhtalifu fa takhtalifu qulubukum ẹ má yapa kọ́kàn yín ọmọ bá a di pé yọ yapa torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ké bẹ́ẹ̀ wọ́n sì ní kẹ́ ẹ máa ṣe èso ń lọ da o èso hmm. ń lọ da eléyìí jọba o ọmọ pé nígbà míì láwọn orílẹ̀-èdè ibòmíì tẹ́lẹ̀ náà kó tó di pé kòrónà dé ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ǹjọ́ ń ṣe sọ láti wọ́n yìí fẹ́ kára wọn kan tẹlòmíì pẹ̀lú náà máa sá fún ọ ni kò ní fẹ́ káwọ́ rẹ kọ́ kan tiẹ̀ ah. so ẹ̀kọ́ rẹ̀ àrírí àrírí ẹni tó yẹ pé ń ṣe sọ tí òun gbìyànjú pé káwọn ọmọ fàlàfo sílẹ̀ fàṣẹ tọ́ni dání tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sì fi gbọ́n ọwọ́ rẹ̀ tó fi gbà lórí sọ́láàtì. yanni dàlámù. so gbogbo eléyìí ẹni tí máa ń jẹ́ pé ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn wá ní ọ̀gbun orí orí gbọ́ ọkọ ti ra ma tẹ́lẹ̀ ń tí ewu ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ <laughs> so gbogbo àyè sílẹ̀ tó ń tó ṣẹlẹ̀ nìyẹn mm. wọ́n lẹ́nu tí wọ́n pé júmọ̀ àlẹ́ sẹ́ ló máa ń ṣe láyé tẹ̀ sálẹ̀ pé mùsùlùmí kéde mùsùlùmí o èsè mùsùlùmí rárá nítorí pé òfin ọlọ́run dá lórí pé mójútó ẹ̀sìn ṣé gbogbo ń tọ́lọ̀ ń bá fi pọ́ láṣẹ kó lè jẹ́ mùsùlùmí. àwa ń ṣe sọ láti ìjùmọ̀ àlásán mùsùlùmí wéèrò ọlọ́run máa jẹ tó bá ti kú rẹ̀ jẹ́jẹ́ lórí bẹ́ẹ̀ wọ́n pé mùsùlùmí gidi kan ní ṣe sọ láti ìjànáza sí ọ̀la. ẹ ẹ sì gbọ́dọ̀ sí sórí tí àwọn mùsùlùmí nítorí pé ẹni tó náà bá ti ṣẹ̀ṣá kú wọn fẹ́ jẹ́ mùsùlùmí láti ojú ayé rẹ̀ àbúrò sọ́ọ̀dì mùsùlùmí tipátipá lẹ́yìn ikú. Hello. Salam. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìyá Jíǹkè. Àtẹ̀lẹ́fẹ́ àtọ̀rọ̀kọ̀rọ̀ láti òkè àná. Ìbéèrè yín. Ẹ̀sẹ̀ ìbéèrè ni ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ láàrin ìyá àtọmọ mi kan. Ọmọ ìyá àlùfẹ́ náà ni. Tọ́ ọmọ kan wá lé bẹ́ẹ̀ lọ́kàn pè mí. Tó bá ti nílò èyí pé kí n jọ. Ǹjọ́ tí mo fẹ́ dárí màmá àwọn àti àwọn ẹ̀yà àbí àwọn òbí màmá rẹ̀ tí a ti lé mi lọ́wọ́ ní according to islamic rules and regulations ọ̀rọ̀ yẹn wá tó ṣe máa ń dì mí gan yẹ ẹ̀kẹ́ ti kú ẹ̀kẹ́ tó wá lágbó ọ̀rọ̀ yẹn dì mí pé tó wọ́n sọ̀rọ̀ ẹ̀ sí ìyá arúgá tó rẹ̀ ẹgbẹ́ orúkọ wọn ló dà fún un ṣé kí n pèké ṣíṣe bá ṣàlàyé fún àti báwo. ìbéèrè tí ọlọ́mọ yín ṣe nípa ọ̀nà olẹ́gbàfẹ́ yọ̀ bóyá ọmọ yín yẹn ó wo nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ lẹ́yìn ìgbà tó náà gbájú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń gbé pẹ̀lú àwọn ọkùnrin lórúkọ pé lọ́kọláya ni wọ́n á ṣe ìjókòó zìnà lásán wọn ń jókòó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn fẹ́ra wọn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ hmm. gbogbo wa náà táyì bá ṣalábòsí àmọ̀ pé bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ rí láwùjọ tiwa. Hmm nítorí pé wọ́n kàn bí máa lé máa lórí ìzìnà náà ni bàbá wo ló fi tani fún ọ tó fi dìyàwó fún ọ hmm. ìbọ̀pọ̀lọpọ̀ àṣẹ má ṣe wọ́n ṣe zìnà ó sì bí máa wọn lọ ti kó lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ hmm. ọmọ ọmọ yìí ló má látàrí zìnà zìnà zìnà wọ́n lómi ti bímọ tó méje kó tó di kó ń so igi hmm. so bọ́mọ yín bá ń béèrè báwọn tó bá jọ ọmọbìnrin bóyá tó fà á ti fi ń béèrè ni pé ṣé bàbá tí ó lè fi òun lọ́kọ tóun náà ní máa lọ jókòó zìnà pẹ̀lọ́kọ tó bá fẹ́ òun lẹ́yìn àbí bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mm-hmm. torí ta ni bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni bàbá tó bímọ gbọ́ná zìnà mm-hmm. bẹ́ẹ̀ bá ti so yìgì kó tó di pẹ́yìn àtobìnrin nípàdé pẹ́ẹ́fẹ́ sòwò àti bímọ mm-hmm. gbogbo yín tó bá ṣẹlẹ̀ gbàbẹ̀ ọmọ zìnà ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ́run tó bá wá so yìgì nígbà tóbìnrin yẹn wà nú oyún tẹ̀sí ti sase mẹ́sì kó tó di igi ọmọ òun lè jọ́ máa ọmọ zina náà ni. so irú bàbá tó wá sàtọ̀nà kọ́mọ wáyé gbọ̀nà arú zina báwọn lábẹ́ òfin ọlọ́run kò sí mọ ẹni tí ìfirú ọmọ bẹ́ẹ̀ lọ́kọ táàpù orí wàlíì tí islam fọwọ́ sí orírú rẹ̀ fi lọ́kọ. ọmọ já sí pé òfurufú ló fi lọ́kọ ajẹ́ pé ìjókòó zina ni ọmọ kó ṣèwádìí nípa rẹ̀ àmọ́ gbọ́nà tó bẹ́kọ̀ mu èsì hmm. gbọ́nà tí wọ́n mọ hùwà sá tóbi rẹ̀ hmm. nítorí pé kìí ṣe gbogbo òbí náà ní ọ̀rọ̀ àná hmm. kìí sì ṣe gbogbo òbí náà ló bí rẹ̀ gbọ́nà zina àwọn òbí wà tó yẹ kí wọ́n kóra wọn jánu wọ́n ṣe sùúrù púpọ̀ wọ́n fi rí i pé bàbá tó bí ìyàwó àwọn ó fi fáwọn ẹlẹ́rìí ń bẹ́ńbẹ́ àwọn san kó tiẹ̀ tó di pàwọn sí lásọ̀wò irun wọn pọ̀ so ṣùgbọ́n àwọn ọ̀dàkejì náà wọ́n pọ̀ jantirẹrẹ so bẹ́ẹ̀ ni tó fà tó máa fi ń wádìí ní bóyá ìjọ ọmọkùnrin náà tó náà máa ń ṣerú ìwádìí hàn ẹ̀ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tó bá ti jẹ́ pé ẹ bá bímọ náà gbọ̀nà zìnà nítọ́ dájú náà ní pọ́nmọ yín ò ní jogún yín mm. ìyẹn bàbá nítorí pé tí bàbá bá ti jẹ́ pé zìnà lọ́gbà bímọ ó ti dínà kọ́ mọ jogún òun lábẹ́ òfin ọlọ́run tó bá fún ọmọ lówó wọn fún lọ́ràn òun náà ti dínà mọ́ra rẹ̀ láti jogun ru ọmọ nǹkan ọmọ bá kú ṣáájú rẹ̀ kọ́dà kó ṣe pé òun ló ní gbogbo òlú tẹ́ bá wà mm. ẹ̀ ní jogun rẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó mm. ń torí di eléyìí bóyá tùmọ̀ àwádìí tó máa ń ṣe nù ọjọ́ bó ṣe jẹ́ ẹ ṣàlàyé fún ọlọ́run bó sì ràn yín lọ́wọ́. ẹ̀rọ. asalaamualeykum abdullahi. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. wọ́n kọ́ ìyá abdulhamid láti tv ni. ìbéèrè yìí ìbéèrè mi ni pé ìgbàgbọ́ wo ni mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ra lé látàrí lórí dna test lọ́jọ́ sí pé ìfẹ́ mọ́ ṣe sí lẹ́yìn ìgbà tí bàbá ọkọ àti ìyàwó bá ti bímọ tán láti fi hàn pé á sí bàbá lọ́lọ́mọ ni àbí ìyá lọ́lọ́mọ tó bá já sí pé ẹ̀jẹ̀ bàbá ìgbàsẹ́sẹ̀ bí ẹni yẹn kò wà nílé bẹ́ẹ̀ pẹ̀lú ti bàbá àti ìyá ìgbàgbọ́ wo ni bàbá padà dólé lórí lórí yẹn nínú ìyàrá ìsìlámù ọ̀yà táwọn ìkànnì. àkọ́kọ́ gbogbo ẹ̀rọ ọ̀run náà sí islam. Hmm gbogbo dna kan ẹ̀ máa lọ náwó kan kò bùkátẹ̀. Hmm. òfin ọlọ́run sọ pé al-waladu lil-firash hmm. wa lil-'ahir al-hajar gbogbo ọmọ tó máa bí láyé tí obìnrin bí lọ́ọ̀dì ọkọ tó ń jẹ́ ìyàwó fún èyí hmm. sì ṣe ìyàwó àrìnpàdé ara wa gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé obìnrin tá à jọ so igi tó sì jẹ́ ìyàwó tiẹ̀ gbogbo ọmọ tó bá ti bí ìwọ lóní. ẹni tí ó wá lọ ṣàgbèrè tó fi lóyún zina ẹni tó bá a ṣe zinayun òfo lòun ò mú. ṣèbí ìgbà tí wọ́n lọ́wọ́ bọ́ gbọ́mọ wa ni lábẹ́ òfin ọlọ́. Mm. òfin ọlọ́run tó wá sọ pé ìwọ ọkùnrin tí wọ́n bá ń ṣe iyèméjì nípa ọmọ mm. tó ń wò pé sọ́mà mi sì lélẹ́ àbí sọ́mà tó obìnrin yìí ó sì ranù kò sì ranù wọ́n fẹ́ hàn sí ọ. sọ wọ́n gbọ́dọ̀ gbọ́mọ o. Mm. ọ̀nà wo lára ṣe ẹ̀ ṣe pè fúnra yín. pè ní ìdìdí ẹnìkan kìíní kí la hmm. so ẹ ṣe pè fúnra yín ọkùnrin yóò fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹrin hmm. pé ọmọ zina lọmọ tó gbé wáyé oyún ẹyẹ ní bẹ́ẹ̀nu rẹ̀ ké sóhun. Hmm. ẹlẹ́karùn-ún kọ́nà ó bínú sọ tí ọba jẹ́ pé obìnrin yìí ṣe zina. obìnrin náà sì fọlọ́ búra lẹ́ẹ̀mẹrin òun ló lọ́mọ yìí òun ló lóyún náà ẹlẹ́ẹ̀karùn-ún kọ́lọ̀ wọn ẹlẹ́dàá ọkùnrin ọ̀sọ̀ kọ́lọ̀ ńlá náà tó bá jẹ́ kó obìnrin yìí báyìí ọba jẹ́ pọ̀ ló ń bá lóyún hmm. obìnrin wọn aṣọ lẹ́lẹ́ẹ̀karùn-ún tiẹ̀ kọ́lọ̀ bínú sùn hmm. tó bá pọ̀ dòdò lọ́kọ̀ ń bá ń sọ àwọn hmm. àyà wọn ti láéláé wọn lè jẹ́ ìyàwó ara wọn mọ́ ọmọ yẹn sì ní jọmọ ọkùnrin yẹn mọ́ láéláé jẹ́ bó ti ṣe jẹ́. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ ìgbà tí ń pè. ẹ ẹ abdulsani ló ń sọ̀rọ̀ láti damaso nípínlẹ̀ Yobe ìbéèrè mi tí mo fi wá tẹ́lẹ̀ kan ó kú ẹyẹ kan sà. ọyẹ bèrè bèrè ẹ bá mi. béèrè wọn náà ni pé ǹjẹ́ fíìmù tí wọ́n máa ń wò yẹn ǹjẹ́ yìí ti àbárò yìí pé wọ́n gbé ẹbọ lárugẹ wọ́n dẹ̀ gbé zina lárugẹ ǹjẹ́ irú fíìmù báyẹn ó tọ́ láti wò bóyá àwọn kan máa ń sọ pé èèyàn lè wò ó so ìbéèrè mi nìyẹn sà. alhamdulilayi kò sí tó burú bẹ̀ tá a bá ti yọwọ́ ọ̀rọ̀ ń bẹ̀ <laughs> ẹ mọ̀ pé wọn gbé bọ́ lárugẹ hmm. wọn gbé bàjẹ́ lárugẹ kọ̀ wá gbọ́dọ̀ sí rọ́ńbẹ́ <laughs> ẹ náà sì mọ̀ pé fíìmù ò lè ṣe kí ni fíìmù ga tẹ́lẹ̀ rẹ̀ bí rọ́lẹ̀ <laughs> ọjọ́ ìwé ṣe. hello. sàmúlò bàǹkì náà ọ̀rẹ́ ẹ̀sìn orúkọ mi ni àlọ́ hussein láti ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa suratul fatiha. Hmm. so fún ẹni tó jẹ́ ma'mum. Hmm. so gẹ́gẹ́ bí hadith ọ̀dàdà ní sọ́ọ̀mì tiẹ̀. so pẹ̀lú ọ̀rọ̀ àbúrò tẹ́lẹ̀ ní àbúrò àná sọ̀rọ̀ muslim ọ̀rọ̀ yẹn ló fẹ́ dá ọmọ mi lójú tí mo fẹ́ ní kí àlùtúrù kan wá ṣàlàyé nípa rẹ̀ sọ̀rọ̀ tí àbúrò dáhùn pé ẹ̀kọ́rọ̀ wà á fi náà ṣèkì. الصوريان يعني، وفي دار من رجل لملك ولكن الحمد لله نعم وقع حديث عبادة بن الصامت رضي الله عنه أتوقع في ذاته كتاب من في صلاة الإمام أما كفاتحة لعلكم تقرؤون خلف إمامكم قالوا هل يا رسول الله قال لا تفعلوا إلا بأم الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بأم الكتاب حديث أبو هريرة رضي الله عنه anabi sallallahu alayhi wa sallam ọgbọ́ táwọn kan kí alukur'ani nígbà tó ń na kí alukur'ani nù sọlá ti tá a ti máa ń kí ó jákè onímọ̀ẹ́lì onáza alukur'ani kí ló dé tí ń já alukur'ani gbà má mi lẹ́nu. Hmm. àwọn olùmọ̀ràn sọ pé kò takora wọn hmm. nítorí pé n tó fà á tí wọ́n fi sọ pé ń já gbà má lẹ́nu ó súnmọ́ kọjá pé ẹni tí ń kí alukur'ani náà ké jákè hmm. eléyìí tí ó sọ so eléyìí túmọ̀ sí wípé tẹ́yìn ọba kí ó lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ náà ta ló sọ pé ẹ̀yìn ó kètì yín jákè hmm. ẹ̀ kètì yín jẹ́jẹ́ ni lẹ́yìn ìgbà tó bá dipo ka fati àwọn ka sura tán kó tó rùkù. Hmm. a ti mọ̀ pé ìmáàmù yẹn ò ní dákẹ́ fún wa kó tó dipo rùkù kò sí wàhálà tó bá ti ké fati àti ẹ̀tàn káwa náà sí wa ké fati àti wa torí pé sọ abẹ sọ pé heaven hmm. a máa ké lásùrẹ́kẹ́ ìyẹn ń gbé lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti sálámà wọn náà ké eléyìí túmọ̀ sí pé kò takora wọn. a kì fati alẹ́yìn imam wàlàkín níbi títí ń kí ó jákè yẹn tó ń bá ti ka tiẹ̀ tán àwọn kàtiwá jẹ́jẹ́. Hmm ẹ jẹ́ kí n máa fi àsìkò tó wa létí pé àwọn ìwé tó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀sìn léyìí tí à ń bùkátà sí pàápàá láwùjọ wa yìí ó ń bẹ́ ń kàlẹ̀ ní sọ pé ní ètò ti wà ní tútù sí èdè abínibí wa èdè yorùbá àti èdè òyìnbó láti inú èdè lárúbáwá kẹ̀yìfíyàtú sọ̀láṣọ mọ̀bí yìí báwo làwọn bí sọ̀lọ́lẹ̀ sílẹ̀ ń ṣe kí wọn ní gẹ́lẹ́ báwo ló ṣe ṣe àwọn ìjọsìn rẹ̀ bákan náà kìtàbù jamaris ìwé tó ní ṣe pẹ̀lú òkú àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìbàjẹ́ àti gbogbo àwọn ohun tó tún kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inṣàlá. hello. ó kọ yín ibi ọdún dé parí sàlámù washington. abdulaziz ló ń sọ̀rọ̀ láti dublin. ìbéèrè yín. mo fẹ́ kí àwọn dókítà wa kí alátìbọ̀ máa ṣe dáadáa fún wọn. Àmín. kí ọlọ́run fi sọ̀rọ̀ sọ wọn. Àmín. and mo fẹ́ fún fún wọn pé mo láìkí wọn torí àlọ́ kí ọlọ́run tó máa dúró sí wọn. ọ̀dà kan ìbéèrè kan ṣoṣo tí mo ní ẹ̀mí pé ní àwọn jọ̀há àti prọfẹ̀tì níta máa ṣe hmm. pé lásìkò gẹ́gẹ́ bí àpẹẹrẹ aláhùnmọ̀ àjọyọ̀ nínú náà fúnra yóò máa ṣe seven ní ọ̀sẹ̀ ọgọ́rùn. nígbà àwọn àdúrà báyẹn ṣé èèyàn lè máa ṣe ní ní old time like èèyàn lè ṣe ní làìbẹ̀rẹ̀ olùjọ́sàn èèyàn ṣe bẹ́ẹ̀ ọkàn wà sí ìyàlẹ́ ìmọ̀ ìyàlẹ́ ọmọ àjọyọ̀ nínú náà ẹgbẹ́ distance ṣé àti àkókò yẹn gángan tí wọ́n bá ti ní kí a mọ̀ ṣe ní agbọ́dọ̀ wá ṣe àwọn àgbàlagbà yẹn pẹ̀lú ìgbìyànjú sọlọ́mọ àlékún ọ̀rọ̀ ń tẹ́lẹ̀. wàlẹ́kùn sọlá wa. sọ àkókò ni pé ọlọ́run rẹ lẹ́dàá wa yóò nífẹ̀ẹ́ yín náà. àmín. àwọn àdúrà tá nàbì sallallahu alaihi wa sallam tó ní ká máa ṣe tó dágbà sí á máa ṣe wọn hmm. lásìkò tó ní ká máa ṣe wọn lóde wọn bó ti ṣe ní ká máa ṣe wọn. Hmm. tàbá wa wo ìtumọ̀ dáadọ́ àyànkó sínú tí àbáwá ń wí nígbà míì tó yàtọ̀ sí i kò sí nǹkan tó burú nínú rẹ̀ lópin ìgbà tá a bá fi òǹkà sí i hmm. tó lásìkò tó fọ́ǹkà sí i á mójútó òǹkà yẹn hmm. àsìkò tí kò fọ́ǹkà sí i àwa lè máa wí lásìkò míì tó yàtọ̀ sásìkò tán fọ́ǹkà sí i á lè wí láì fọ́ǹkà sí hmm. i lọ́tí pé Allahumma ajirni minan nar yẹn ọ̀rọ̀ wà lórí ẹgbàá wa yẹn eléyìí jẹba bí àpèjúwe ní sìn Allahumma innaka afuwwun tuhibbul èyí tí wọ́n ní ká máa wí ní inú oṣù Ramadan ní Laylatul Qadr ṣé alimọ̀ ṣàbí àwọn náà gbà mí dáadáa alẹ́sẹ̀ ń gbà mí náà nítorí pé tùmọ̀ tó kó sínú ọ̀gá púpọ̀ hmm. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. ó kọ yín ọkọ̀ mọ̀mọ́ ìwádà lájọ́ ìyá aláàbí. ìbéèrè yín. ẹ̀jẹ̀ ọmọdé tó sọ fọ́dé lọ ọ̀dọ̀ fún wa nìkan ẹ̀dá fi àmì ìyọ máa ń tún ìlàyà ìyá rẹ̀. bí bí o lẹ́sìn yọ. ìyá bẹ́ẹ̀ ló ń pe máa ti à ń kí ẹ̀rọ ọ̀rọ̀ rà ní ìlú wọ́n ti wá kí wákà méjì wọ́n máa ń rábà máa ń ó ti yé ó ti yé. ó ti yé ẹni pé ẹ tí ì ṣe sọláàtì magrib ẹ wá gba pé wọn ti. ẹ dàbọ̀ ẹ jẹ́ kí n mú eléyìí náà ká jó máa papọ̀ ẹ ló kọ́ ní o. yín mo ní kí n bẹ̀rẹ̀ pé sí irú àwọn àyẹ̀wò àbí àsìkò wo ni obìnrin lè ṣí orílẹ̀ pé obìnrin lè máa ṣí orílẹ̀ tó bẹ́ẹ̀ ló ní àsìkò ẹ̀rí èdè owó fífi wọn fífi ìgbìmọ̀ sẹ́ǹdì owó kan tó ọmọ tó bá mi gbà ó sọ pé báńkì fẹ́rìtì òun lẹ́yìn pé ti kàkà gba owó wa pé iye báyìí ló ló jẹ́ so ó báńkì fún ní nǹkan kan ẹ̀ ó tún fẹ́ lọ ṣe lọ́dọ̀ mọ́là náà onímọ́là fún òní kankan mo ní pé àwọn nǹkan tó wà yẹn sí. oye oye oye. ebi ebi yé ẹ máa tẹ́tí ní kò fún ìjà. Eh, eh, eh, ẹni sálẹ̀ yọ magrib nínú àìṣá bẹ́ẹ̀ abó ṣe ṣẹlẹ̀ ni pé ẹ̀ tí ì ṣe sọ̀láàtì magrib wọ́n sì ti ń ṣe sọ̀láàtì àìṣá ẹ̀yin fẹ́ tó lẹ́yìn wọn á sọ pé kí ló dé tẹ̀yìn ṣe sọ̀láàtì magrib tí àsìkò Hmm. ẹni tó ṣẹ lọ́run wọ́n yìí ṣèdẹ̀kùn fún hmm. ilé ìjẹba. Hmm. wọ́n ní Saheed ó nígbà wo lobìnrin lè fi rí lẹ̀ ah, tó bá wà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó bá wà nínú ilé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ó wà nínú ilé bàbá rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ó wà nínú ilé ẹni tí òun ṣe kó lẹ́tọ̀ọ́ sí kó rí kò sí ń bẹ̀ àwọn nìkan náà lọ́wọ́ àmì lẹ́gí náà máa di nǹkan máa rí ká sí kó náà gbàtẹ́gùn sórí rẹ̀ kò sí wàhálà ń bẹ̀ àmọ́ tó bá ti wá ń bí tẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí ọba wa ọgbọ́dọ̀ bo ara rẹ̀ wọ́n ní àwọn fowó ránṣẹ́ bá bíi western union ìgbà tí ó dé báǹkì tí ó ti gbowó báǹkì fún lẹ́bùn ó tún gba dọ́là tó ń tún mu lọ́dọ̀ ẹni tí ó ṣẹ́wó lọ́dọ̀ rẹ̀ òun náà tún fún lẹ́bùn bóò ni gbogbo eléyìí ti jẹ́ àkọ́kọ́ ni pé owó tẹ̀yìn fi ránṣẹ́ nígbà tí báǹkì fún yín ní owó tí ẹ̀fí tó ń fún wọn ní owó tẹ̀ fi ránṣẹ́ tán hmm. báǹkì wọn wò pé nígbà tẹ̀yìn western union yìí ẹ̀yin lè jẹ́ kí àǹfààní táwọn náà rí ń bẹ̀ kó parẹ́ so àwọn afọyín tó wẹ̀lì wọn ni ẹ lọ́ọ́ máa fi wẹ̀ ó mú fura dání ó mú fura dání ṣùgbọ́n tí ẹ bá lò à ń máa burú àmọ́ ó mú fura dání hmm. so ẹlẹ́kejì náà ni ẹni tó bá yín sẹ́wó hmm. tó náà tún fún kọmíṣàn kan hmm òun náà mú fura dání àwọn ah. tẹ ẹ bá lò à ń bẹ lọ́nkọ́ máa bò. tó ṣẹṣẹ ọkùnrin náà ọkọ ìròyìn sí ọjọ́ ọjọ́ láwọn apàdé ọgbọ́ pàtàkì lọ́wọ́ àwọn eré ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí ń kọ́lọ́nkọ́ bá fi sọ́nà lẹ́sìn lórí láyé bí àtúlọ́jọ́ agbègbè làpẹ̀rẹ́ àmọ́ ọgbọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Shafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti gbàsílà lè mọ̀dí mẹ́sẹ̀ níta ní kọ́kọ́bẹ́rẹ́ lógún ìṣọ̀ pẹ̀lú àbú àmínà àti àfa Ismail tí wọ́n dìjọ kó wọ́n ìwà jazakumullahu khairan ọ̀làdùnmí gbẹdẹ lóko mi ọjọ́ mẹ́jọ látún pàdé títí ọjọ́ mẹ́jọ wọn ni mò ń dágbére fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatullahi wa barakatuh. हाँ जी